أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ورفقه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بالصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نحمده ونجلله ونثني عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه نحمده ونجلله على هدايته وعلى نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر فقد أمركم الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال جل شأنه أعوذ بالله من الشيطان الرجيم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 فهم خلق من خلق الله فهم علم من عوالم الغيب خلقهم الله سبحانه وتعالى كما رأينا من حديث أم المؤمنين من نور كما وصفناهم لكم في الخطب الماضية وإن شاء الله تعالى نواصل ونختتم هذه الخطبة بما يتعلق ببعض الملائكة من ملائكة الله منهم قلنا لكم بأن الله سبحانه وتعالى اصطفى جبريل عليه السلام بالوحي وبالرقية للنبي صلى الله عليه وسلم وبإمامته في صلاته وقلنا لكم بأن الله سبحانه وتعالى وكل ميكائيل أمر المطر والنبات والقطر وتقسيم الأرزاق كما وقل ربنا سبحانه وتعالى إسرافيل أمر النفخ في الصار كما قلنا لكم في الخطبة الماضية وإن شاء الله تعالى اليوم نواصل ونتكلم بإذن الله تعالى عن ملائكة منهم ملك الموكل بالنار اسمه مالك كما رأينا ذلك في سورة الزخرف قال ربنا سبحانه وتعالى حاكيا عن أقوال الكفار قال أعوذ بالله من الشيطان الرجيم ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون الآية واعلموا عباد الله أن من ملائكة الله أيضا رضوان الذي وكله الله سبحانه وتعالى فهو خازن الجنة كما رأينا من أحاديث الصحيحة الثابتة ومن الملائكة أيضا ملك الموكل بالجبال كما جاء مع جبريل إلى النبي صلى الله عليه وسلم حيث لما فتنه الكفار كفار مكة فتن النبي صلى الله عليه وسلم فجاء جبريل مع ملك الموكل بالجبال وهو يستأذن رسول الله صلى الله عليه وسلم من أن من أن ينطبق جبل مكة وما بينها على الكفار أما قال رسول الله صلى الله عليه وسلم قال أبصر قال النبي صلى الله عليه وسلم إجابة عن ملك موكل بالجبال إن شاء الله أرجو أن يخرج الله سبحانه وتعالى من أصلابهم من آمن بالله ورسوله هذا من رفق النبي صلى الله عليه وآله وسلم وكذلك عباد الله اعلموا أن الله سبحانه وتعالى وكل بالرعد ملك لكن لم يسموه النبي صلى الله عليه وسلم لكن جاءوا ناس للنبي صلى الله عليه وسلم كما رأينا من حديث من أحمد رحمه الله تعالى في مسنده ومن حديث الإمام الترمذي في سننه قال هذا من حديث ابن عباس قال جاء اليهود النبي صلى الله عليه وسلم فقال يا أبا القاسم أخبرنا عن الرعد انظر إلى السؤال قالوا أخبرنا يا محمد عن الرعد فقال رسول الله صلى الله عليه وسلم الرعد ملك من ملائكة الله معه مخارق من نار يسوق بها السحاب حيث يشاء الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا بما تحب بما يحب ويرضى وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فرد سواء مسلم أتبع لكم بهذا النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́lọ́wọ́ bá nukú ìbẹ̀mọ̀ jẹ́ ìkẹ́ fún wa ọlọ́mọ ìsàlẹ̀kú kí á ti gẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àti àwọn aráalé àti àwọn sàhábà rẹ̀ àti ogbẹ̀n tí bá ń tọ́jú ọ̀nà anábì sallam sí àwọn náà nìkan nínú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n farabalẹ̀ láti jẹ́ kí anábì òkú wọn wọnú àlùjánnà ẹ̀rú sọ̀rọ̀ yálà ọkọ̀jọ níbi ìjókòó kan ní o yálà ìjọ júmọ̀ àbáyé ní o ànábì tí máa ń sọ fún wọn náà ni wípé ká páyà ọlọ́run ọba nítorí ẹ̀ ńlá fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tánù sáà ti máa ń sọ fáwọn èyí pé gbogbo ń tábà sáṣe nínú àlámọ̀dé wa kí páyà ọlọ́run kọ́ sámọ yọ ọlẹ̀ ńbẹ àmì ọlọ́run nínú ìjọba soso rẹ̀ kọ́jọ́ ọkọ̀ àwọn ẹni tí ó máa páyà rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba wa ní jẹjọ àti ṣáájú jẹjọ à ń bá ọ̀rọ̀ àbúrò nípa ọ̀rọ̀ àwọn màláíkà àgbáyé kan nínú àwọn àgbáyé kọ̀kọ̀ tó ju ọ̀hún tá a sọ fún wa pé Allah subhanahu wa ta'ala ó fún wọn pamọ́ bá ń kọ́ lè bá jẹ́sìn fún wa tá a bá ń pàdé wọn títì tá a bá ń pàdé wọn lọ́jà tá a bá rí wọn mọ́sálásí àmọ̀nà rí lùgbé nítorí pé ẹ̀dà tọ́lọ́wọ́n bá dá wọn èèmà ni wọ́n àṣàlàyé fún wa kàmọ́jábìnrin ti jábìrì rí pé ilé ìbẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ báyìí ìsàlẹ̀ ilẹ̀ keje lọ́wà orí rẹ̀ sì kan sẹ́mà tí èsì sẹ́mà àkọ́kọ́ sẹ́mà ilẹ̀ keje lọ́nà lọ tí ìbá wa pàdé lẹ́yìn a ní ewu ńlá ni fún èèyàn àmọ́ wọ́n ní Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ ká nígbàgbọ́ nínú wọn ìlọ́fà tó fi jẹ́ kó ní àdífẹ́ ọmọ ìfọ́ gbajúmọ̀ bàtí jíbìlì bá ń sàlámù wípé àkùbínà islam al-iman annabi dákò sàlàyé fún mi kí ní jẹ́ ìgbàgbọ́ annabi ń sọ fún wípé al-iman antumina billah ìgbàgbọ́ náà nípa ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n mẹ́rẹ̀ ìkátì kó o sì gba màlàíkà gbọ́ a jẹ́ pé nínú ìgbàgbọ́ mùsùlùmí ó gbọ́dọ̀ dúró digbí wípé àwọn ẹ̀dá ọlọ́run kan wọ́n jẹ́ màlàíkà àti aṣọ bí wọ́n ti dá wọn a ti sọ pé ìwòlọ́láwájú inú tẹ́míyàwá bákan náà tàlàyé nípa iṣẹ́ tí wọ́n ń ṣe àtàwọn àwọ̀sọ́ọ̀fù wọn àkàkíyà àtàkùnkíyà àwọn òròyìn màláíkà nípa bí wọ́n ti rí tàbá ti ẹ̀rí wọn gan a ti sàlàyé fún wa yí pé fọ́tò táwọn èèyàn ń gbé kí yí pé màláíkà kan mọ́lákù kan wọ́n pàṣọ orí kàábà a ní eléyìí kò lè jó òótọ́ tó jó òótọ́ ni kámẹ́rà ti ń ká kò ní rí ká tó jó òótọ́ ni ojú èmi àti ní ààlè rí tó jó òótọ́ ni bó ti ń bá nǹkan ló ti mẹ́mà gbogbo eléyìí a àwọn ọ̀rọ̀ wa lérí rẹ̀

a sì fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́kà lẹ́nu tí ọlọ́run bá ní kí ààyè kó lè gbà níwọ̀nba àkọ́kọ́ aṣọ ibi mọ̀lẹ́kà kan bẹ̀ ń dé Jibril aṣọ Israfil aṣọ Mikail aṣọ malakul maut a ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin Allah subhanahu wa ta'ala ó fi wọ́n sí ọ̀gá náà mọ̀lẹ́kà in tó fi rí bẹ́ẹ̀ kútùbà tó ní ó kìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà kan bẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó tún sọ̀rọ̀ wọn fún wa nínú ẹ̀ òun náà ni malakul tí ọlọ́run bá ní kọ́ máa sọ iná Allah subhanahu wa ta'ala ó fi mọ́lákù kan oníkọ́ máa sọ iná ó kọ́ rẹ̀ ó náà Malik Malik yìí Allah subhanahu wa ta'ala ọ nínú Al-Qur'an wípé ọba dẹjọ́ kìyàmá ọlọ́mọdé ní àti yóò sí nínú àwọn tọ́lọ́ padà ta'ala ó ti kó wọn bẹ́ẹ̀ ń fìyà jẹ wọn láwọn ọmọ alẹ́ náà wà náà dà òye àmàlẹ́ wọ́n máa wá pé mọ́lákù ti ń bẹ ní jáàjì náà yìí wípé ìrẹ́ mẹ́lẹ̀ ah, ti ẹ̀ bá ọba rẹ apákan náà wọ́n sọ yìí pé nígbà tí bá ti tó tí àwọn tó di wípé ìdúró yìí wọn ò fẹ́ rí àfijọ rẹ̀ mọ́ ẹni wọn ò kó mọ́ ó mọ̀ wá tó mọ́lápù ti ń bẹ ní àbúkútó náà wípé bá ní sọ fún ọlọ́wọ́n bá ní ẹkùnrin àríyìn arábùk kọ́lọ́wọ́n bá rẹ̀ ti ẹ̀wọ̀n adájọ́ ibi ọ̀rọ̀ àwọn ọ̀pàdá sí kò ti ẹ̀já bẹ́ẹ̀ kọ́lá ìnẹ́kùn màkìfóòn ọlọ́ni malakul eh,

àwọn ọmọ ẹ̀nẹ́ wọ́n lọ máa bẹ́ni tí ọlọ́wọ́ bá ní kó máa mẹ́gbú tó ẹnu ọ̀nà yìí wọ́n lọ máa bára kọ́ra ìnákùn máa fi fóònù máa ní kó sọ fún pé ibi ẹ̀mọ̀ gbígbìrì rẹ̀ wáyé ọlọ́mọdé rẹ̀ àti ní sí mẹ́ ibi wà rí nítorí pé bá ti stampu rẹ̀ pé ibi gbére ìdá ìdá àfẹ́ mọ́ yìí pé mọ́lákù bẹ tó a anábì sallallahu alaihi wasallam ọ̀sà máa rẹ̀ fún wa ó pè fún adẹ́dẹ̀ gbọ́n ipò náà ìmọ̀kútà lùjẹ̀ náà iná fà á tó fi jẹ́ pé nínú ìmọ̀ta rí nípa bí òun ṣe jẹ́ tó ní àmà ẹ̀ náà tó rìdùwánì tọ́gbọ́n dìgbà tó náà ń bá dágbọ́tọ́ tó ní káwọn ẹ̀mọ́ lọ àlùjẹ̀ náà rìdùwán òtù wá ní sílẹ̀kùn àlùjẹ̀ náà ọlọ́run ti dágbọ́tọ́ o pé ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ mọ́ àlùjẹ̀ náà òtù wá ní sí títítítí ànábì ní àtà tí fi wá sí o àtà ti bábà jẹ́nà tí fi wá ní ẹnu na jẹ́nà tí wọ́n mọ́ sọ fún nìbí wọ́n nìbí pé sílẹ̀kùn jẹun wọlé yóò máa bẹ̀rẹ̀ yìí pé ta ni wọ́n o ana Muhammad emi ni Muhammad fayakol dika umelt ìdí tó lọ màá sọ fáwọn àbí ìwọ Muhammad ìwọ bí ó kọ̀ ẹni wọ́n ti rí lọ́mọ́ mi pé kí n máa sọ pé ńjọ ọba ti dé pọ̀ fẹ́ wọlé kí sáàsì ànábì ni yọ wà sí níbi tó pé àmà lẹ́dì ń bá wọlé àwọn ọmọ lẹ́yìn mẹ́wàá tẹ̀lé mi ọlọ́mọ yọ wà lẹ́nu tí ó bá níbi wà jẹ́ náà arí ẹ̀rí pé ètò wà àwọn afọ́nà ló tún náà màláìká tí a tó rí èmà nípa wọn òun náà ni mọ́lákún náà mọ́ kọ̀pù jìbáàlì màláìká kan bẹ̀sẹ̀ Allah subhanahu wa gbogbo tí ń jẹ́ òkè láyé òkè kìníkà òkè gbámi ẹ̀rọ sakiti gbogbo ilé ìmá tẹ́yàn ti rí òkè láyé mọ́lápù kápẹ́rẹ́ ọlọ́run fi sọ nígbà àti rẹ́rì eré wọ́n yà níbi sallallahu alaihi wasallam nígbà tí àmì sáà tó ń ṣe wá sí ọmọ ramaka ṣé iṣẹ́ ọlọ́run kò lè má lọ́ta ṣé iṣẹ́ ọlọ́run bá kò lè má lè òkè tàbí ọ̀sọ̀ pé kíṣẹ́ má gbèrú wọ́n fi ṣe ń jíṣẹ́ ilẹ̀ àwọn kan fún lọ́mọ pé rọ́ òrùn iṣẹ́ ìjẹ́ ìyàwó aisha ní àríkò bíi mùmìnín ó ní òbí sí ọlọ́mọba lẹ́yìn ọjọ́ ogun umudu ìjẹ́ ọjọ́ kan tó pọ̀ ló jẹ́ láyé tínú rẹ̀ bàjẹ́ àrẹ́bìnrin a ah, ọjọ́ ń bẹ o ó tó níjọ́ ogun umudu gan adáwọn ọjọ́ rẹ̀ àwọn Kùrẹ́ṣì àwọn ará mẹ́ta ìjẹ́ fojú mi rí èsè kékeré o wọ́n ti dé àwọn fojú mi rí débi wípé ọjọ́ ti ń bẹ̀rí tí ẹ̀mí mi bàjẹ́ ọlọ́run wáyé kí jìbìlì mọ̀ wá bá mi ó sì wà bá mi nígbà tí wọ́n wọ́n o èyí mo mú yìí lónìí mọ́lákàtì mọ́lákàtì ń tọ́jú gbogbo òkè pátá ọlọ́run wá ní kó wá máa bá wà yìí inú wa mọ́lákùn wọn sọ fún ànàbí yìí pé bó ṣe rí jìbìrì ṣe sọ́hun tó bá wù wà ànàbí kí ń gbé gbogbo mẹ́kà yìí gbogbo òkè ti mẹ́lẹ̀ kí n wá sí ìdí òkè báyìí kí n wá kó gbogbo ara mẹ́kà pàtà kí n gbé wọn lọ sámà kí n fi hàn ọ́ kí n wá dojú wọn bolẹ̀ kí n mọ̀ sẹ̀kọ̀ nìkẹ́ tó ń sílẹ̀ ànàbí wa wò lọ pé ah ìkẹ́lẹ́lẹ́ àtọ́lọ́ ló mú wa o ẹwu ànàbí sallallahu mọ́sẹ̀ bẹ́ẹ̀ o ṣe pẹ̀lẹ́ o mo ń rò wípé ó ṣe é ṣe àyẹ̀kùrùjà lọ́wọ́ azza wa jalla min aslamihim mo ń rò pé ọlọ́run lè mú inú àwọn àrọ́mọdọ́mọ àwọn eléyìí àwọn olórí ibú ni ọlọ́run lè sàwọn ọmọ lórí rẹ̀ ànábì sọ̀rọ̀ àwọn fún mọ́lákù yìí mọ́lákù yìí dáwọ́ sẹ́gbó inú ọ̀nà ìkẹta tó rí tó jẹ́ ìmà òun náà ni olóòlù máa rọ àyínà fi muslim ahmed ọ̀túnlẹ̀ mùtìrìmìrì ìrìnàbíyàbìnà abbas abẹ́nà abbas ní ẹnìkan wọ́n sọ̀rọ̀ jọ́gà eléyìí wọ́n jẹ́ kókó tó lágbára kókó tó bá dé ẹni wọ́n sọ̀rọ̀ pé yá rasulullah yá abul qasim ó ní wọn abul qasim anígbè ìdàfẹ́ bíọ́ ẹni tó bá nàbí yahudi yahudi sì rèé kèfèrí ni wọ́n torí gbogbo ẹni tí ó bá ti tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí ànábì ti dà ànábì ọlọ́run kèfèrí ni gbogbo ẹnikẹ́ni tó bá ní ọ̀nà míì tún bẹ téèyàn ní mẹ́tọ̀ tó yàtọ̀ sí ọ̀nà níbi sọ́lá lẹ́yìn náà níbi tó jù sí ọlọ́mọba kẹfẹ́ nínú yẹ̀wò ní wọn kọ́mísà rẹ̀ pé a nígbè ìtafẹ́ bí ọdún ìwọ̀yà mi ó ní ìbéèrè márùn láwọn kó wá bá fẹ́ jà níbi ṣùgbọ́n kẹló ka wa abẹ́rẹ́ nínú àbáṣe ní yẹ̀wò ní kọ́mísà rẹ̀ dọ́kọ̀ oníyá abdulkasim ó ní wọn abdulkasim adébísà ní pè dáhùn ó ní àkùbír náà ní rọ́ọ̀t àwọn afẹ́fẹ́ rẹ̀ kẹ̀kẹ́ ni àwọn ọmọ yàrá mi ní ọ̀rẹ́ sọ fún wa nípa àdásí máa ń sẹ́yìn Ara tí máa sán kí lọ́fẹ́ sọ fún wa ń bẹ̀ ẹ rí pé eléyìí amúwá tó ní pọ̀pọ̀lọpọ̀ ló di bí ló gba bí di kèfìrí jẹ̀mọ́ àtàrà bá ń sán bò láti máa sẹ́yìn tẹ́yìn wọn bá dára ògiri ẹgbẹ́ ìgbò ó dẹ̀ lómi yóò tàbí tó lè bá ń rọ yóò ti ní tó gba ọmọ òun ó gbẹ́yìn kúra rẹ̀ ògiri torí bí ó ti gbà yí pé ìkankan lọ́mọ nǹkan ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí sábà bí wàá fọwọ́dà tí yóò sọ̀rọ̀ ń pa àràkó wa àdébí sọ̀rọ̀ ń parẹ́ o yàwó nílẹ̀ àpẹẹrẹ rad àdébí sọ fún wa nípa àrà sísáyìí anabi wa wòlò sallallahu alaihi wasallam anabi ni àrọ́ àdó ni mọ́lákù mi màláìka ti láà àwọn ilẹ̀ ọ̀fẹ́ gbọ́ nípa ara ara ti ń sáwọn mọ́lákù kamani màláìka kan kásọ̀ bá ń kúrò yé wa nínú àwọn màláìka ọlọ́run ọba ó ní ara ti ń sáyẹn wọ́n máa wù màkọ́rìkù mi náà anabi ni ó sì gbé ó gbé nǹkan kan dání àtàrà náà ni ti ṣe nǹkan kí ni nǹkan náà sọ ọlọ́run ọba ni yẹ sókùnrin insha Allah in inifima gbéra ní fi ibi ọlọ́mọdé kójú ọ̀rọ̀ sí iní yóò fi máa ṣe kiri o yóò fi máa darí ẹ̀ sí sí mi o ó ní àrà mọ́dákùnù mọ̀lẹ́kẹ́ ọlọ́wọ́ balẹ̀ àrà ń sẹ́yìn àbí bíi mẹ́rin ó ní ó dá ń àmà hàlì ìsọ́ọ̀tà lẹ́tí náà sàmì kí bá sọ fún wa nípa ohun nígbò míì kí lọ́wọ́ sọ fún wa nípa ìmọ̀lẹ̀ àlùbárò tí máa ń jáde tí àlàbá fẹ́ sẹ́yìn oríṣi ọlọ́run sallallahu alaihi wasallam ní sórí oòrùn ti ń jáde látara àtọ̀dọ́ rẹ̀ fàdálíkà zájàrún àti kí ní ìdágbémọ́ tá a ń sènù àrọ́ ọ̀tù gẹ́gẹ́ ìdágbémọ́ tí máa ń nìyẹn yẹ́sùrù bí àṣàhà ìmọ̀ fi jáde mẹ́sùdò àti àtẹ̀ntẹ́ ìlà haifa mọ̀rọ̀lá tó fi jẹ́ pé ẹ̀sùdò yóò mọ̀ wá sáré lọ bí ọlọ́run máa ní ara rọ́ọ̀dù ariwo tí ma ń já tí ma ń pa á mọ́ ẹ̀sùn yóò iná ẹ̀ ni àrà tí ohun táwa ń gbọ́n pé àrà ń sáwọ́ ohun tá ń gbọ́n pé pé bàtíkà ń tá ń gbọ́n rádù màláìkà tó lọ́nà bá fi sọ ọ̀rọ̀ àlámàrí iná ń dẹ́gbẹ́ mẹ́sùn yóò yìí pé ọyá mọ́ lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ mi Ànábì sallallahu alaihi wasallam ọ̀sàlàyé lè fún àwọn afọ àdájá lórí ẹ̀ wọ́n ní ajẹ́ pé lè jẹ́ mọ́ pé àrí àdíìtù tó fọ́tọ́sà máa ń ṣe àdúrà táwọn bá ń sọ yìí pé subhanalladhi yusabbihu ar-ra'du bihamdihi wal mala'ikatu min khifatihi tára bá ń sán ní tá a máa wínú subhanalladhi yusabbihu ar-ra'du bihamdihi mímọ́ wọn lọ́wọ́ bá o tó jẹ́ wípé ráàlú malakati ń sọ àtọ́ mú àlámọ̀rí àrà ọ̀sán yóò tó mú dání bó ṣe ń dágbe mọ́ ẹ̀sùn jọ́ì tẹ̀síbíhù tiẹ̀ rẹ̀ bó ṣe ń parọ́ mọ́ mọ́lọ́bàdà parọ́ mẹ́ bí ṣe ń jáde mọ́tí ní pé sahabu ń sáré táriwó ń sọ́n sọ́nà òun ń fọ ọlọ́run bá máa ń tiẹ̀ afọ́mọ́ tiẹ̀ anu ala masu subhanal ladhi yusabbihu rabbi bihamdihi in ma fọlọ tó jẹ́ òun ṣe àfọ̀mọ́ ń ti ẹ̀fọ́lọ̀ ní o wàlìmẹ́ra ìkàtòmìnì kìí fàtìlì almuhim níta fẹ́ mú ni wípé mọ́lákù kan Allah subhanahu wa ta'ala inú ní kọ́ máa dúró síbi tá a fún wa ń gbọ́ pé ohun iná ní fún wa ní ohun Allah subhanahu wa ta'ala ó mọ̀ ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lè bá àjọ wípé gbogbo ẹ̀ mọ́ fẹ́ jẹ́ mọ́mìnì yọ ẹni bá a kéfìlẹ̀ gbà ara ara nẹ́pẹ̀ mẹ́nà ìka alẹ́ ní mẹ́lákùn kan ní sọ kíríkà ogun kan ní ẹsẹ̀kọ́ kan ní ó dàbí bí pẹ́ẹ́ lómi ń bẹ wọ́n gbà yìí pé ẹ ń bá sáàbò sí téèrè méjì bá jọ ń ó yà sọ pé sọ pé mùsùlùmí o torí pé ara yìí yìí pé olúwa bẹ́ẹ̀ sì ni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yìí pé àwọn màláìka ìkí ni wọ́n ìbáàdùn mọ̀kànmọ́ọ̀n ẹrú ọlọ́run ni wọ́n ará òde dá ṣiṣẹ́ ará ìgẹ ohun tá ń gbọ́ yìí rọ́ọ̀bù ìgẹ ìfi ń fọlọ́run bá máa ń tiẹ̀ ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn èèyàn apá àṣẹ ọlọ́run bá wọ́n ṣe rabbil alamin وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أنكم مسؤولون واعلموا أن الله قد بعث لكم نبيه محمدا صلى الله عليه وسلم ليبين لكم شرائع الدين وقد بينه رسول صلى الله عليه وسلم حتى ترك أمة ولا نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك واعلموا عباد الله أن ما عظم ma azami almalaika hum sayamutun hum sayuhlakun kama jaa fi alquran qala rabbuna subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim kullu shay'in alikun illa wajha al-aya ọ̀pọ̀ ni fọ́lọ̀ tó ṣe wá ní mùsùlùmí àtọ̀ àdékùn kí a sallallahu alaihi wasallam àmì ọlọ́run bá ìgbàgbọ́ wa kó sájọ́ ọ̀pọ̀ bá bu omi ó sì jẹ́ kó máa jẹ́ ọ̀tún ní gbogbo ìgbà fún wa a ti ń parí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà yìí ọ̀rọ̀ wọn pọ̀ tábánù lánàá sọ àní kúrò lórí ẹ̀ ibi a sì ń lọ́jì lọ́rọ̀ àwọn ìgbàgbọ́ wa bí ó sì dúró déédé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà yìí lẹ́nu níwọ̀n bàtà lè mú lórí kútúbà báwọn mọ̀lẹ́kà sí alápọ̀lẹ́ tó yìí ta ni wọ́n lágbára tó yìí ta ni ìmọ̀lẹ́dá àwọn ẹ̀ jẹ̀mọ́ àwọn bàbá ni pé ǹjẹ́ àwọn mọ̀lẹ́kà náà kù bí sẹ́ǹpínlẹ̀ àti àmọ̀péjọ́ pẹ̀lú àmì kan tá àmì sí láyé mọ́ ǹjẹ́ àwọn mọ̀lẹ́kà yìí náà ǹjẹ́ kú ń bẹ́ fún àwọn náà nìí àwọn onímọ̀ fọlọ́ máa níyàn sí wọn wọ́n ní àwọn màláíkà àkọ́kọ́ náà ààrí ẹ̀rí pé lóbi ìgbà ayé bá sì ń ayé pé màláíkà ó ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tàbí àwọn tí àwọn àfáàṣẹ àfàyọjáde wípé níjọ́ tí ayé ọ̀bàjáyé mẹ́ tí subhanahu wa ta'ala tó bá ń dára bóun ṣe tó jẹ́ mẹ́ àwọn náà kílẹ̀ rí wa Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n nípa Israfil ta sọ̀rọ̀ ìsáájú wípé ẹni tí ọmọ fèrè Allah ni wọ́n ló fi kọ́ fi sọ wọ́n fa sínú fèrè tẹ́ máa fọ́ sínú fèrè ìtẹ́ gbogbo ẹni tí ń bẹ láyé ọ̀sán ìkọ̀mọ̀ ti sàmẹ̀ wọ́n ti mọ̀ fìlà ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ọlọ́run nígbà tí ẹ bá tún fún ẹlẹ́ẹ̀kejì báyìí iná kìyàmọ́ òdì látara ayé àwọn àfáàjò yẹ wáyé pé àwọn màláìkà náà wọ́n ó kú ṣùgbọ́n ìmọ̀dáarí nípa kíkú àwọn màláìkà ò ní wípé nígbà tí ayé tí ẹ̀bàjáyé mọ́ tí ìsọ̀fíìl bá fọ fèrè tí ọlọ́sùn ọ̀dà nìkan fún àwọn àfáà ni ọlọ́run ní gbogbo tí ń bẹnu sánà inú tí sì ń bẹnu sánà làwọn màláìkà iná ni wọ́n ó kú ṣùgbọ́n yóò wá sẹ́kù àwọn mẹ́rin kan àwọn mẹ́rin lápapọ̀ sọ̀rọ̀ àwọn oníjẹ̀jọ́ wípé Jibril Israfil Mikael Malakul Maut àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò ń sa ní wọ́n nínú àwọn màláíkà wọ́n sẹ́kù ṣùgbọ́n tí wọ́n sẹ́kù ìsáwọn náà nìkú ni wọ́n rárá tí wọ́n sẹ́kù bá subhanahu wa ta'ala yóò mọ̀ wá bí Malakul yìí pé ìrẹ́ Malakul tó ń àwọn ohun olóṣẹ́kù báyìí nígbà tí ó sẹ́mọ̀ òdè sẹ́mọ̀ mà ilẹ̀ ọ̀dẹ̀ lẹ́mà àwọn èlò ti kú tẹ̀yìn wọ́n ló sì pa gbowó àwọn ohun olóṣẹ́kù báyìí yóò ní wọn ọlọ́run ọba ọ̀sẹ́kù ẹ̀dẹ̀ kẹ́kẹ́ lẹ́yìn ìwọ ọlọ́run ọba àtúnfi àwa mẹ́rin nínú àwọn màláìkà rẹ̀ yọkà wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala yọ palasẹ̀ ìgbé kọlọ̀ rí pa Jibril ọlọ́run yọ palasẹ̀ kọlọ̀ rí pa Israfil ọlọ́run yọ palasẹ̀ kọlọ̀ kọ Mikail nígbà bá pa wọ́n tẹ́ yóò wà mọ́bìnrin ọlọ́gbọ̀nbìnrin lọ́rọ̀ yìí pé mọ́lẹ́kùn mọ́ọ̀tì ká ló tún kú báyìí nínú sánmà àtilẹ̀ ló ní wọ́n rọ́bì ìsìdátì títóbi ìwọ́n rọ́rùn o lẹ́yìn ìwọ́n tó ní gbogbo wa lánìtẹ́ ọ̀sẹ́kùn tó káàfẹ́ mi tí mo tún sẹ́kù yóò Allah subhanahu wa ta'ala yóò sì padà pàṣẹ kí mọ́lẹ́kùn mọ́ọ̀tì náà kú tó ń bá wa kú tán ẹni pa owó yẹn àwọn kan nínú àwọn ilé ìwọ̀yà sọ yìí pé wọ́n ti ẹ̀ mú un lọ sẹ́ ààrẹ àlìjẹ náà àti iná ni wọ́n ti lọ rèé pa òun pé ẹ ẹ ti ń pa ilé o àwọn ọmọ náà mọ nígbà bọ́ bọ́ wá pa wọn àwọn àjẹ náà mọ ní àwọn ah, ọkùnrin tó ti dé àfẹ́rí o wọ́n padà pa tó náà bá kú báwọn Allah subhanahu wa ta'ala yóò mọ̀ wá bèrè yìí pé mímọ̀ ní ẹni mọ́lùkù lìyẹn o ẹ dúró gbogbo mọ̀lẹ́kẹ́ àgbàṣe fún ẹlọ́pàá lẹ́tọ́ yìí wọ́n tọ́lá tó yìí ẹ̀ẹ́sẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ sí ilẹ̀ keje orí wọ́n bẹ́ẹ̀ ní abẹ́ẹ̀ láàrin ṣọlá ẹ̀ẹ́dẹ́ ìbáyìí mọ̀lá jìbìrìlù tí sọ̀rọ̀ rẹ̀ nìyẹn rẹ̀ yẹ kọ̀ọ̀kan ni o inú àjẹ̀nú ni o inú àmàlẹ́kà àwọn dá o aláwọ̀ mọ̀ wá bèèrè báwọn kò ní rẹ́ni dáhùn tí ó mọ̀ sọ pé lè láàrin ìwà àkẹ́kọ̀ọ́ ha ọlọ́run ọgbọ́n mọ̀ wá dára ló ń pè kò sẹ́ni ó tún ìdán ibi afẹ́ mú bẹnu wípé Allah subhanahu wa ta'ala bó ṣe tóbi tó tó tó dáwọn ẹ̀dà tó tóbi báyìí náà ó jẹ́ wá mọ̀mọ̀ ìpé kò sí tí tóbi kẹ́kẹ́ tó lè bàtí tóbi ọlọ́run bá dọ́nà fàyídá mùsùlùmí ó gbẹ̀yẹ̀ pé ọlọ́run bá jẹ́ àmàríkà ààrẹ rí wọn àágbà àwọn tọ́lọ́run bá dákọ̀ wọn fún wa àágbà wọn gbọ́ àwọn tí ọ̀dà akọ tó sọ ìròyìn wọn àá sì kí ni o àágbà ìròyìn wọn àtàwọn tẹ́tí wọn ti gbọ́ bí ìdílé ìtàhálà inshallah ta'ala A dùrò ń bí báyìí lọ́rọ̀ àwọn mọ̀lẹ́kà tó bá dijọ́ mẹ́jọ á bọ̀ síbi ọ̀rọ̀ nípa àwọn tíra ṣùgbọ́n ká tó bọ́ bẹ̀ náà á tàbí àwọn ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ bó o lè ṣe bá mọ̀lẹ́kà àwọn ọ̀nà wúlọ́dẹ̀ gba ní mọ̀lẹ́kà là só ṣe é ṣe kéèyàn mọ́ ní mọ̀lẹ́kà là nínú ayé tàwa yìí só ṣe é ṣe tí lámọ́já yóò sọ ibú ní ẹni gbogbo náà kí n sẹ màláìká ni a sàrí mú eléyìí náà díẹ̀ ní kútùbà àlùfáàdé bàbí ìdè láì wáyé ní kọ̀hán àbí ọlọ́run nínú àdó rẹ̀ ọjọ́ òkúfọ́ lágbèyà àwọn tá à ń sọ اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم ارزق المسلمين اللهم ارزقنا قناعه اللهم عليك باعدائنا جميعا اللهم عليك باعدائنا جميعا اللهم دمرهم وزلزلهم اللهم اشغلهم في نفسهم وارد من الفتن الدولة من الموت تصدق لنا جبار السماوات والارض الكرام اللهم ربنا اتنا